Ah, lórí bọ̀bọ̀ tó post ọ̀rọ̀ tó pera ẹ̀ ní Adéyínká grandson tó post ọ̀rọ̀ nínú Odùduwà Republic eh, group lórí Facebook rí bọ̀bọ̀ yẹn <clears throat> ọ̀rọ̀ ẹ̀ nílò nǹkan tó ń fún lésì gidi because bí mo ṣe wà yìí mi òun sábà máa ń make comment tán bá ti post nǹkan sórí Facebook pé àbí online mi ò kì í pass comment mi make comment but mi tí ẹ lè fi mọ́ra rárá ni pẹ̀lú nǹkan tí eléyìí tó lóun Adéyínká grandson tó ń sọ kàntànkàntàn bí ọmọ wèrè yẹn lóòkó orúkọ tèmi ẹni ìpè Olúfẹ́mi ọmọ Bádégbóyèga I'm from Ekiti State mo wà lára àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè fún ìran ìgbẹ̀yìn ọjọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí ọlọ́run ń rán sí orílẹ̀‐èdè yìí dáadáa tó o bá lọ search ẹni ìpè olúfẹ́mi bádégbòyega on facebook wàá rà àwọn mẹ́sẹ̀jì àtàwọn ọ̀rọ̀ tí ọlọ́run ti lò mí sọ sí àwọn ìjọba àti bí orílẹ̀-èdè gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run ti fi hàn èmi láti bí ọdún kan sẹ́yìn mo dẹ̀ ń dákẹ́ mo ń wọ̀ọ̀tẹ̀ lọ torí kò sí nǹkan tọ́lọ́run bá sọ tí ò ní wá sí ìmúṣẹ rárá gbogbo kọ́ńtọ̀kọ̀tàn eléyìí tó ń sọ yẹn òórùn ọ̀rọ̀ gbadagbada ni wọ́n fúnra ẹ̀gbọ́n akúrí ni ẹ́ mo dẹ̀ rò pé ara àwọn tó ń jẹ lórí tébù àwọn olóṣèlú ni ẹ́ tó bá tẹ̀ ti rẹ́nu ẹ̀ gan á ti rí bí ẹnu ọmọ ajẹ bọ́ǹsì o ò struggle kan rí o ò dẹ̀ dúró sínú nàìjíríà yìí ló jẹ́ kó máa kó máa sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rọ̀ ò gbó lẹ́nu ẹ ẹni òun sọ̀rọ̀ bí ọmọ títọ́ ti dá lẹ́nu ẹ bí ọmọ àròbó òun dárúkọ Tinubu olórí burúkú kan kí ló ń jẹ́ Tinubu o ò mọ́jọ́ tí Tinubu ti wà nínú ìjọba ni ṣebí ìjọba òun ló wó tán yìí o ò mọ́jọ́ tí àwọn olóṣèlú tán sọ pé wọ́n fẹ́ wọ́n tún fẹ́ dìbò wọ̀nyí o ò mọ́jọ́ tán ti ń tán ti ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí tó jẹ́ pé àdéhùn ọ̀rẹ́ gbogbo ẹ̀ ò lójú tó jẹ́ àwọn àmọ́ wa títí dé ìrandíran látòrí àwa ara wa tí ò sójú tù mọ́ à ń sọ pé orílẹ̀-èdè yorùbá òun sọ kọ́tọ̀kọ́tọ̀ sunday igbòho sọ pé kò ní selection ṣé sunday igbòho ló ń sọ ṣé sunday igbòho nìkan ló ń sọ̀rọ̀ ni àbí àwọn ọmọ yorùbá tá a jójú lówó tá a mọ nǹkan tí tá a mọ ibi tí àwọn ìrandíran ẹ àwọn tinubu ẹ àtàwọn olórí burúkú tó ti wóye nàìjíríà tá a mọ ibi tán bá dé àwa tó rí ń ta tá a wà nínú nàìjíríà tá a mọ gbogbo bọ́rọ̀ ṣe rí à ń sọ̀rọ̀ through sunday igbòho ìwọ wá ń sọ kọ́tàkọ́tà ìwọ títọ́ òdà lẹ́nu ẹ kí lo mọ̀ tó kí lo mọ̀ tó ń sọ kàn jẹ́ kí Tinubu da ààrẹ tó bá ti da ààrẹ tán eh, orílẹ̀-èdè eh, kínní kan pé òṣèlú nǹkan tó wà ń sọ ni pé kò sí election ìjọ tá a ti ń ṣe election tá a ti ń dìbò fún wọn níbo lọ̀rọ̀ nàìjíríà forí tì là ń sọ fún ẹ ìyálàyà ẹ níbo lọ̀rọ̀ nàìjíríà forí tì là ń sọ gbogbo nàìjíríà wọlé wọn lórí báyìí ó yẹ kó dọwọ́ bojú ni ó yẹ kójú máa ti gbogbo àwọn tó ti ń ṣòṣèlú at least láti bí ogún ọdún sẹ́yìn lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo àwọn tó ti ń ṣòṣèlú títí dé ní láti bí ogún ọdún sẹ́yìn ó yẹ kójú tì ìrandíran wọn ọ̀pá aládé ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ the labour of our heroes part ó ti go in vain mọ́ wọn lọ́wọ́ gbogbo orílẹ̀-èdè ti dojúrú mọ́ wọn lọ́wọ́ kò sí nǹkan kan tó wọ̀ọ̀kì mọ́ olórí burúkú ẹ̀ wá ń sọ pé ó ń dún kọ̀tọ̀kọ̀tọ̀ lẹ́nu ta ló sọ election wo ìyálàyà ẹ ìwọ wá sí nàìjíríà kó ló fẹ́ wá ti election tó bá ní jẹ́ ẹ dànù ìyálàyà ẹ ní bọ́dì tó bá ló ń fẹ́ ṣe election lórílẹ̀‐èdè kó múra ikú òjijì kò sí election mọ́ nílẹ̀ yorùbá sẹ́ẹ̀ bó ṣe wà yẹn tán bá lè ṣàgbádé only election tí a lè fọ a lè sọ pé kó ṣẹlẹ̀ báyìí ni pé tí wọ́n bá gbárùkù ti Yorùbá nation ká gba Yorùbá nation ká ṣòfin tiwa kan wá kó wá lóun fẹ́ ṣe president o kẹ́nìbọ̀dì wá jáde pé òun fẹ́ ṣe o à á ṣe afẹ́bẹ̀rẹ̀ tiwa lákọ̀tún Nàìjíríà ò ṣeé ṣe mọ́ dídán kọ́ ni olè yín olè olè ẹ torí pé o ti ń rí èrún àkàrà jẹ ẹnu ẹbí ẹnu ajẹ bọ́ǹsì yẹn torí pé o ti ń jàjẹ kù sí ẹ tán ti ń fàjẹ kù ránṣẹ́ sí ìrandíran ẹ níbi tó lọ apamọ́ sí lókè òkun gbogbo àwọn tó bá ti ń rí èrún àkàrà tó ń bọ́ lórí tébù àwọn olówó jẹ ló máa máa sọ̀rọ̀ bó ṣe máa sọ̀rọ̀ yìí à ń dúró de gbogbo yín ẹ jáde síta kẹlẹ fẹ́ ṣẹlẹṣọ tẹ́ ẹ bá ti ní rí kú òjijì yé ṣé Sunday Igboho nìkan ló rò pé ó ń sọ̀rọ̀ ni a ní kò sí election nílẹ̀ Yorùbá ó ti tó jẹ́ ó ti tó jẹ́ tí ìyáláyà tiẹ̀ tó bá jẹ́ olórí burúkú ìyáláyà tèmi ò ṣe olórí burúkú tí ìyáláyà tiẹ̀ àti bàbá ńlá bàbá ẹ bá fẹ́ kú sóko ẹrú bàbá ńlá bàbá tèmi ò lè kú sóko ẹrú a máa jàjàgba Yorùbá nation ti wá tí a bẹ̀rẹ̀ lákọ̀tún káwọn ọmọ wa lè rọ́nà lọ ìyà tí àwọn bàbá wa jẹ tí àwa jẹ káwọn ọmọ wa má bàa jẹ tí ìrandíran ẹ bá fẹ́ kú sábẹ́ haúsá ìwọ àti Tinubu ẹ kóra yín ẹ máa lọ sábùjá ẹ lọ máa ṣẹrú haúsá àtàwọn tó bá kù tó bá fi ṣẹrú haúsá àwa tó bá kù wá sílẹ̀ Yorùbá àmọ́ra wa God bless you everybody god bless you ìsọkúsọ yẹn mi ò mi ò kí n sábà ń dá pàṣẹ comment ṣùgbọ́n ìsọkúsọ tí adéyínká grandson sọ yẹn uh, ń láti máa sọ̀rọ̀ sí Sunday Igboho tó sọ pé kò ní selection Sunday Igboho nìkan kọ́ ló sọ̀rọ̀ gbogbo wa nílẹ̀ yorùbá ló ń sọ̀rọ̀ kò selection mọ́ àdìbò fún olórí burúkú kankan mọ́ a fẹ́ ní yorùbá nation ká ká bẹ̀rẹ̀ tiwa lákọ̀tún bẹ̀ jẹ́jẹ́ kẹ́ ẹ tọ́ ohun yìí kò hùn yín o ẹ̀yin ẹdú otherwise tẹ́ ẹ̀ bá ti wá tẹ́ ẹ̀ bá ti ní rí kú òjijì ẹ do otherwise akọ́kọ́ máa face ara wa ńlẹ̀ yorùbá a máa sanitize a máa fọra wa mọ́ná ẹni tó bá máa kú kó kú ẹni tó bá máa kú kó kú àwọn tó bá kú yẹn à ń ti ilẹ̀ yorùbá kí lẹ́ ń sọ fún wa kọ́ńtọ̀kọ̀tọ̀ bẹ́nu kọ́ńtọ̀kọ̀tọ̀ òun náà kan wà ní UK wọ́n ń sọ̀rọ̀ lórí fóun wọn náà ṣe Oòduà nation kí ló ń sọ bẹ́nu bẹ́nu ìwọ tí títọ́ ò dá lẹ́nu ẹ̀ yìí.